yorùbá bọ̀ wọ́n ní bí ṣìgìdì ó bá dẹ ńṣe ni òní kan gbóhùn rodò lọ́wẹ́ o àti pé kí lójú àbókí òní ríngèètì lọ́wọ́ onírúurú èèyàn àǹtí ramota tí gbogbo àwọn èèyàn máa ń fẹ́ rí nínú fíìmù àti àwọn eré àgbéléwò kéékèèké tí a mọ̀ sí skit pẹ̀lú ìjọba lande àtàwọn míì ni ó ti gbéra báyìí láti lọ ṣe fífọn ìdí kídìí rẹ̀ balẹ̀ tóbi dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ tí wọ́n gbọ́ sí ọ̀rọ̀ yìí lórí ayélujára ni wọ́n sọ pé kíni àǹtí Rámọ́tà fẹ́ fi ìdí ṣe o àti pé ara òun ló fẹ́ fi gbé ìdí ọ̀hún lẹ́yìn eléyìí ni a gbọ́ pé lásìkò ìgbà tí wọ́n ń fọ ìdí àǹtí Rámọ́tà lọ́wọ́ níṣẹ́ ni àǹtí Rámọ́tà dákúnà gbọ̀ndàn tí ò sì lè dìde mọ́ ẹni tí wọ́n ń pè ní èbúté council ó ti wá fẹ́ rí ga ọ̀ tó jáde síta tó sì jẹ́ kó di mímọ̀ pé òun ò lọ́wọ́ sí ìwà àti ìgbésẹ̀ eléyìí tí àǹtí Rámọ́tà yìí kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ olólùfẹ́ àǹtí Rámọ́tà ní tó bá jẹ́ pé lóòótọ́ ni pé àǹtí lọ fọ ìdí tí ìṣe pé bóyá fi ń ṣe eré ni wọ́n ní kí wọ́n lọ fi ọwọ́ òfin mú ọ irú dókítà tó bá ṣe irú iṣẹ́ abẹ bẹ́ẹ̀ fún èèyàn bíi tàǹtìrámọ́tà pé mélòó ni ara ìra àǹtìrámọ́tà tó tún fẹ́ lọ́mọ fún ìdí kọ́lọ́hún ó ṣàánú wa o ọ̀pẹ̀yẹmí òyìnbó ló ti ń jábọ̀ ròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard.